akéyín ẹ kú kalẹ̀ láti nǹkan o abala ntọ́kàn lórí ètò yìí iná ni aráríwọ̀ yìí abala tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n awílẹ̀ nǹkan wípé àwọn àlejò pàtàkì àwọn alámẹ̀tọ́ láwùjọ ọ̀lẹ̀ yìí ẹni agbàlálejò ńlẹ̀ agbára lórí ètò gbàgede ìlú nìkànnì Kaftan TV yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà àwọn àlejò wa Mercy Ọdúnládé ó ti lọ kó wọn wọlé agbára lónìí ẹ jẹ́ àṣẹ àfihàn àwọn àlejò wa kó tó di pé a máa wọnú àkòrí tájọ pẹ̀kẹ́lù hmm. ẹni àkọ́kọ́ ni Dr. Olówóníyì Sunday tí wọ́n jẹ́ ààrẹ fún ẹgbẹ́ forum for human rights defence lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ àlejò wa akínyìn ẹ káàbọ̀ sílé agbára lónìí. ẹ ṣe mo kí pé abayinláyọ̀. ẹ ṣe ojú òní tìyín ẹnì ẹni ajínrere evangelist grace olú adamson wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa ìyá wa akéyìn ẹ káàbọ̀ sórí ètò lónìí o. ẹ ṣeun ẹ kó kó lè dà. <laughs> àwọn àlejò wa ni ẹ ti rójú wọn ó dà àkòrí tá a pẹ̀kẹ́rù lónìí òun ló kan <laughs> tónílé tàlejò hmm. ó sì kan ọkùnrin ó kan obìnrin Mercy Ọdúnládé hmm. hmm. ìgbéyàwó pẹ̀lú àwọn mọ̀jẹ̀sín àwọn èwe wẹ́ẹ́rẹ́. Mm. ọmọ tí ọjọ́ ò tí ì lọ lórí rẹ̀ mm. Mm, ká máa ṣègbéyàwó pẹ̀lú wọn ní kókó tí a pẹ̀kẹ́ lù eh, torí ìsúkè ó rárá ẹsẹ̀ ẹran ó dàpọ̀ mọ́ tèrò lóde àgbáyé pàápàá jùlọ lórílẹ̀‐èdè tiwa tá a mojú rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kò ní torí wa bàjẹ́ ẹ̀yin àlejò wa. ìgbéyàwó pẹ̀lú àwọn ìwé wẹ̀ẹ̀rẹ̀ ìní kókó àkòrí tí ẹ bá wà yànnàná lónìí Dr. Olówóníyì Sunday ẹ̀yin gẹ́gẹ́ bí eh, ajá fẹ́tọ̀ ẹni láwùjọ ojú wo lẹ fi wo ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ ọmọ pínínsín. ẹ ṣe. Ah mo kí gbogbo aráalé pé wọn kò tí ì gbà tí wíwò wà níbí ní àkọ́kọ́ bá a tiẹ̀ ṣe mẹ́nubà ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ ìwé tàbí màjèṣín hmm. ó tiẹ̀ jẹ́ ní ti gbígbọ́ rẹ̀ kó jẹ́ ìkórira hmm. bá a tiẹ̀ ṣe gbọ́ hmm. àkọ́kọ́ nígbà mìíràn wà yẹn á mú ìdáhùn jáde kéèyàn tó bẹ̀rẹ̀ àlàyé ó jẹ́ ní tó burú. Eh, kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí pé àwọn wo lọmọdé eh, ẹ má gbà mí ẹ má bínú nínú ọ̀rọ̀ mi díẹ̀díẹ̀ àtọ́rí àwọn èdè àwọn láti fi òyìnbó kan tá a fi Yorùbá tu hmm. ṣe àwọn wo ni ọmọdé gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí àwọn tó bá kéré sí ọdún méjìdínlógún tá a mọ̀ sí eighteen years hmm. àwọn lọmọdé àwọn ọmọdé sì ní ìpele ìpele àwọn kan wà tán kéré níye àwọn kan wà tán wà láàrin àtàwọn tó tó bí ọjọ́ orí yẹn sábà pàwọn pọ̀ kan ní teenager hmm. a ní early childhood a ní mid childhood and uh, late childhood tí ẹ bá wo bá ṣe pé child child yẹn ni pé ọmọ ọmọ ọmọ náà ni gbogbo wọn hmm. ó jẹ́ ní tó burú tó sì jẹ́ ní tó bani nínú jẹ́ pé àgbà tàbí ọ̀dọ́ kan tó ti dàgbà òun fẹ́ yàwó pẹ̀lú àwọn ọmọ kéékèèké torí kí ni túmọ̀ ọmọdé ọmọdé túmọ̀ sí ènìyàn ẹlẹ́ran ara tí ìgbẹ́kẹ̀lé àti ìfaradà rẹ̀ ìfẹ̀yìntì rẹ̀ wà lórí àgbàlagbà yìí ni pé wọ́n wà dependent ọmọdé ò lè dá dúró wọ́n ní bí ọgbà ló ṣe rí igi ló wà lẹ́yìn ọgbà tó fi dúró so àwọn gbogbo ọmọdé ni a pè ní àwọn ènìyàn tó fara ti àgbà ẹni tí ò tí ì lè dá dúró fún ara ẹ̀ tí ènìyàn wá lọ fẹ́ni tí ò tí ì lè dá dúró ó jẹ́ ní tó bani nínú jẹ́ lọ́ndà ti àwọn èwe òfin nípa ti èwe a hmm. pè ní child abuse gbogbo ẹ̀ ní òfin sì fọwọ́ bà lọ́nà tó burú jáì pé e, àṣìlò ọmọ gbà là ń pè eléyìí ṣe. <laughs> Hmm. mọ́mì hmm, wọ́n ti sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ní àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ dáàdì ti sọ tiwọn jẹ́ kí a gbọ́ èdè apá àtìyín. ojú wo lẹ fi wo ìgbéyàwó hmm. pẹ̀lú àwọn màjèṣí. àwọn ọmọdé. ẹ ṣe ẹ kú iṣẹ́ hmm. mo mọ̀ pé ọlọ́run máa dá sí ọ̀rọ̀ wa. àmín àmín ní gbogbo àgbáyé hmm. kì í ṣọ̀rọ̀ orílẹ̀-èdè yìí nìkan ọ̀rọ̀ àgbáyé ni ọmọdé ìyẹn ọmọ nínú èdè ẹni tá a bá pè lọ́mọ ẹni tó lóbi ni ẹ rí wípé ìyàwó wọn à kì í lo ọmọdé fún wọn mọ́ hmm. wọ́n ti di ìyà ìyá ìyá ti ó ti tara wọn hmm. jáde ṣùgbọ́n gbà tá a bá wá ń sọ̀rọ̀ nísìnyí nípa wípé àgbà kan ń ṣègbéyàwó pẹ̀lú ọmọdé kí ni ìgbéyàwó kí ni ìgbéyàwó tá a bá wò ó nínú èdè atúmọ̀ nínú ìwé mímọ́ òun ni wípé ìdàpọ̀ pẹ̀lú ẹnìkan láti jẹ́ ara kan hmm. ṣé ọmọ bàbá tó ti wọ forty fifty tó ṣẹ̀ṣẹ̀ sọ pé bóyá ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún méjìlá ọmọ lọ́ọ̀dẹ̀ hmm. òun lòún fẹ́ fẹ́ kò sí nǹkan tá a máa rú ìṣẹ̀lẹ̀ yìí sí kọjá ìríra ibi tó dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ ọlọ́run máa ń bínú sí wọn kọ́lọ́run má bínú sí wa. àmín. òun ló fa gbogbo ìṣòro tá a ní lọ́tún tá a ní lọ́sẹ̀ ọmọ tó yẹ kó máa kẹ́kọ̀ọ́ lábẹ́ òbí tá a sọ wípé a fẹ́ taari ẹ̀ pé kó máa lọ lé ọkọ ó ló wà nídìí ẹ̀ ni ó ṣọmọ yẹn ló fẹ́ bẹ́ẹ̀ ni àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀ràn hmm. kò sí nǹkan míì tá a lè ṣe sírú nǹkan yẹn ju wípé àbámọ̀ máa gbẹ̀yìn ẹ̀ lọ. nítorí wípé ó dàbí ìgbà tí èèyàn ń fojú egbò tẹ́lẹ̀ èèyàn á mọ irú ìnira tó máa ń wà ńbẹ̀ kò ń ṣe nǹkan tó tọ́ rárá wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ́ wọ́n á fọkọ lé lọ́wọ́ ńgbà hmm. tá a tún wá wò nínú ìwé mímọ́ ìwé oníwàásù ó ní olúkúlùkù òun ni àkókò wà fún hmm. ọlọ́run tó dá wa sáyé náà ó lu àkókò lórí ohun gbogbo tó dá sínú ayé bẹ́ẹ̀ ló dẹ̀ lu àkókò lórí wípé ìgbé ayé kọ̀ọ̀kan ẹ wo ilé ìwé lílọ ẹ wo bá máa ṣe máa rí kó tó di wípé ó lè wọnú ilé ẹ̀kọ́ ẹ wo ìwásáyé wa gan àsìkò ìjòkó àsìkò ìrákòrò àsìkò ìnàró àsìkò ìsọ̀rọ̀ ohun gbogbo ló ní àkókò tiẹ̀ ẹ ń bá dẹ̀ ti ṣe lòdì sí àkókò tí Ọlọ́run fi lélẹ̀ àbámọ̀ làgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ kò sí nǹkan lè ṣe sí so ó burú jáì kéèyàn sọ wípé ọmọdé ló máa bá dàpọ̀ tó máa di ìyàwó lọ́ọ̀dẹ̀. Hmm. Hmm. ẹ kú àtúntò ńlá tẹ̀kan nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní bá a ṣe wí pé ọmọdé ọmọ tó ní ìyá ẹ̀yìn mọ́ fẹ́ béèrè kan ni pé ṣé àwọn ọmọ tó bá lòbí nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ láti fẹ́ àgbàlagbà àwọn tí bóyá bí ngbà tí òbí bí wọn tí ìyá tó bí wọn tán ló dákẹ́ ló ṣe bẹ́ẹ̀ ló ṣaláìsí tí bàbá náà dẹ̀ ṣe tó sọ pé kò sí jíjẹ láàárọ̀ kò sí jíjẹ lọ́sàn-án nígbà tí òkú sì níyà níta kó jẹ́ pé ó níyà tí ò ní bàbá tàbí tí ò ní kankan tó kàn ń gbé báyẹn tí ò dẹ̀ tí ì pé ọmọ ọdún tó yẹ kó tì lọlé ọkọ tí wọ́n ní kó máa lọlé ọkọ tó dẹ̀ rẹ́ni tó fẹ́ tó fẹ́ tọ́jú ẹ̀ dókítà kí ni ẹ̀yin rí sí yẹn sà. ẹ ṣe ẹ àkọ́kọ́ gẹ́gẹ́ bíi tí ẹ ti béèrè kókó ibẹ̀ ni wípé yálà ọmọ yẹn ní bàbá ó ní ìyá kò ní ìyá kò ń ṣe tó tọ́ hmm. àwọn ìdí kan wà tí àwọn ẹ̀yìn tí a rò pé dákàkọ́ wò pé kí ló máa ń fà á a sì gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ tí àwọn ọmọ ní lábẹ́ òfin ẹ̀tọ́ wo lọmọ ní kí ni position kí ni ìṣe ìdúró ìjọba nípa ẹ̀ kí ni àwọn nǹkan tó máa ń fà á kí ni àbáyọrí ẹ̀ lórí ọmọ àti lórí ẹni tó ṣerú ẹ̀ náà tí a bá ní ká kọ́kọ́ wò ó Eh, kí ni àwọn kan tó ń jẹ́ ìgbésẹ̀ sí nǹkan wọ̀nyí mo rí bí nǹkan bíi méjì sí mẹ́ta. Eh, eh, àkọ́kọ́ ẹ máa máa ra sí lónípele. a máa ń pe kinní kan ní bóyá ká pè é ní display of wealth tí ẹlòmíín bá rí i pé owó yìí ti pọ̀jù kí ni kí n tún ṣe mo fárúgbó mo fẹ́ ọ̀dọ́ mo fẹ́ mọ̀ ọ́yá the next thing pé ọmọdé tó bá ti wà ṣebí kí n ti ra òbí ẹ̀ pa ni hmm. then wọ́n fẹ́ fi hàn pé wọ́n wà níbẹ̀ àti pé àṣẹ ń bẹ lọ́wọ́ wọn bóyá àwọn aṣòfin ṣẹ́sì mọ̀ pé kọ́lọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè hmm. ọlọ́run ó tún bẹ̀ ṣe ibi tó fi ti ń jáde kọ́lọ́run bá wa tún ṣe àmín àmín àmín sọ èlòmí ìdí àkọ́kọ́ nìyẹn wọ́n fẹ́ fi hàn irú ènìyàn tí wọ́n jẹ́ èkejì òṣì àti àárẹ̀ máa ń fà á òbí mi wà kòrónà àti tọ́jú ọmọ kòrónà akànwò pé ìwọ ọmọ yìí ó ti tó lọ́ọ̀bì kankan lọ kọrí sílé ọkọ èèyàn hmm. hmm. wà bẹ́ẹ̀ ìkẹta òun ni ọmọ fún ara ẹ̀ torí títọ́ ọmọ ọ̀nà bíi méjì kan lágbára apẹ̀kínìkan ní nature apẹ̀kínìkan ní nurture nature ni bí a ṣe bí ọmọ tó máa ń bá wá sáyé èkejì àyíká ọmọ tẹ wá wò ó tí méjèèjì ò bá ṣe tá a bá ṣe ń tó dáa nípa ẹ̀ tí ọmọ bá ti gbé ìwà ìfẹ́kùfẹ́ wọ̀ lọ́kàn mm, mm. bí kò ṣe ṣekúṣe bó ti ẹ̀jọ́ ọmọ ten years aṣá wà pé kó mọ lẹ̀mọ́kùnrin kìnnìkan and that is why it is bad tí a bá ròbí mi àgbàlagbà mi ìyàwó mi nìyẹn mo máa ń sọ fáwọn òbí mm. anybody òbí ẹ mọ̀ pọ̀ ọmọ ọlọ́mọ níyàwó ẹnikẹ́ni bàbá kankan mọ because eh, eh, àkókò ni ò gbà wá tẹ bá wọ àwọn kankan ní child abuse a ní physical abuse tó níyẹ pẹ̀lú ìpalára lórí ọmọ hmm. a ní sexual abuse èyí là ń sọ̀rọ̀ nípa ní ìbálòpọ̀ hmm. a ní emotional abuse tó ní ṣe pẹ̀lú ìkọrasẹ̀ nǹkan tó máa ń faradà a eh, psychological abuse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ẹ́rí nípa àwọn physical àti gbogbo nǹkan tí mo mẹ́nu báyìí àwọn kankan tó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé òbí mi àti sóòkè alex débi pé àwọn bàbá mi àkàn wá abọmọṣeré agbe afẹnukò lẹ́nu afọwọ́kan gbogbo páàtì ara ẹ̀ àwọn nǹkan tí ò yẹ kó ṣe hmm. kí ní ìta bá bẹ̀rẹ̀ sí ní wò ó ní nǹkan tó sọ nípa ẹ̀tọ́ àwọn ọmọ torí ọmọ ọgbọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ sẹ́yìn bá ti wá ṣẹlẹ̀ tọ́mọ bá ti wá dèbí tó bá ti wá àwọn ìwà yìí tó ti dàgbà nínú ọkàn ẹ̀ bíi kó ṣèṣekúṣe ní ọmọ ṣẹlẹ̀ àwọn kan mẹ́ta yẹn ò lágbára hmm. náà ká wo kí ni òfin sọ ìjọ tẹ́ bá wo ọdún kan àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ni òfin jáde tọkọkọ sọ pé bí ọmọ ọdún méjìlá ni hmm. ọmọ kéékèèké létà ni òfin wá jáde tó sọ di ọmọ ọdún méjìlá ṣé wàá rí mo sọ nígbà pé tó bá ti mọ sọ àwọn yẹn sọ̀rọ̀ pé pé ọdọmọ ọdún méjìdínlógún hmm. pé ọmọdé wà nìyẹn náà ẹ̀tọ́ òfin wá sọ wípé a gbọ́dọ̀ ṣe ààbò lórí ara ọmọ àti ní pé ìhòòhò ọmọ ò gbọ́dọ̀ máa wà expose anywhere Hmm. yìí ni pé ààbò security a ṣàbò lórí ẹ̀ títọ́jú ọmọ nínú ọmọ nílé ìwé àwọn ẹ̀tọ́ ọmọ nìyẹn kì í ṣe kò sí ìgbéyàwó nínú ẹ̀ hmm. Hmm. ṣé wo nígbà tí ìjọba gbé òfin yìí jáde ó ń retí kí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan kan mú tiwọn jáde nínú ẹ̀ torí tófin bá ti jáde lápapọ̀ each state àwa ẹ̀ náà ti tiẹ̀ jáde in fact nínú gbogbo orílẹ̀-èdè bíi thirty six eh, state tí a ní kò tí ì ju bíi twenty one tó ti ṣe òfin tiwọn ó wá jẹ́ kí ó fún wọn ní agbára láti máa ṣe tó wù wọ́n níbi tí ò bá ti sí òfin ẹ̀ṣẹ̀ á pọ̀ so àwọn nǹkan wọ̀nyẹn ìjọba ò gbà á láàyè kí wá ní kọra sí ọlọ́run ọlọ́run fún ara rẹ̀ gẹ́gẹ́ bí èèwọ̀ ohun tí ò dára tó jẹ́ ìpọ́njú fún ènìyàn bíbélì sọ wípé ẹgbàá mi láyè láti kó tuntun náà hmm. ó ní he that the egg shall snake bite hmm. ó ní ẹni tó bá já ọgbà ni ejò yóò bù ṣán ó ní ṣe pẹ̀lú ti ara ó ní ṣe pẹ̀lú sexual acts ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ ní tí ẹnikẹ́ni ò tí fọwọ́ kàn tó jẹ́ òtítọ́ tó hmm. jẹ́ ntọ́lọ́run dá fún ara ẹ̀ tágbàlagbà wa ni pé èmi ló kàn láti ṣiṣẹ́ ibi àwọn kan máa ń fipá ṣe àwọn kan máa ń lo ọ̀rọ̀ wọn ju gbogbo rẹ̀ lọ ó jẹ́ ní tó lòdì ẹnikẹ́ni tó bá sì ṣe irú ẹ̀ òfin ìjìyà ìjọba wà fún tí ọlọ́run sì wà fún pẹ̀lú so kì í wá ṣe hmm. pé bí ọmọ tó lóbi àbẹ̀ tí ò ní òbí hmm. tó bá ti jẹ́ ọmọ ìtumọ̀ tí àwọn àmọ́mọ́ wa sọ lẹ́ẹ̀kan ni pé níwọ̀n ìgbà tó ti nú òbí jáde tó ti nú ìyá jáde kò sẹ́ni tó jábọ́ látọ̀run o. bẹ́ẹ̀ni ẹni tá a bá bí ó ní bàbá nìyẹn ó sì ní ìyá torí kì í ṣe jésù. Hmm. tó jẹ́ pé oyún Màríà. tó jẹ́ pé bàbá nìkan ìyá nìkan ló ní. bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. Hmm. ó dáa eh, eh, ìbéèrè kan bẹ níwájú mi ní eh, ìyá wa ní lọ́ọ́lọ́ yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà lókè ọya ìpínlẹ̀ kan tí wọ́n pè ní ìpínlẹ̀ Adamawa àwọn ọlọ́pàá wọ́n lọ́ọ́ fi páńpẹ́ ìjọba mú ọmọ obìnrin kan ọmọ ọdún mọ́kàndínlógún ni ó wà nílé ọkọ rẹ̀ ọkọ tí ọmọbìnrin ọ̀hún tó fẹ́ ó jẹ́ ọmọ ọdún márùndínlógójì ìyàwó nineteen ọkọ thirty five láàrin ọjọ́ díẹ̀ tí ọkùnrin tó fẹ́ ọmọbìnrin kékeré òun wọ́n ní ọmọbìnrin kékeré wa wípé òun fẹ́ kọ ọkùnrin òun sílẹ̀ si pé òun fẹ́ divorce rẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ ọkùnrin orúkọ rẹ̀ náà ń pè ní Mohammed Adamu tí ó wá yarí pé òun ò ní gbà kí ọmọbìnrin kó kọ̀ọ̀hún sílẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìyàwó tó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlógún àwọn ọlọ́pàá yìí pé ó gún ọkùnrin tó jẹ́ ọkọ rẹ̀ ó gún pa n tó yọrí sí bí wọ́n ti lọ́ọ́ fi páńpẹ́ ọba mú un irú ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú kókó táǹpẹ̀ kẹlú lọ́wọ́ yìí ojú wo lẹ́yìn fi wò ìyá wa. ẹ ṣe olóòtú ojú tèmi fi wò <laughs> ó lágbára díẹ̀ nítorí wípé nǹkan tí ò bá tẹ̀yàn lọ́rùn dọjọ́ ikú kò lè tẹ́ lọ́rùn ni hmm. èmi wòye wípé kì í ṣe ọmọ yẹn ló fi ara ẹ̀ fún ọkùnrin yẹn hmm. a lọ́wọ́ àwọn kan nínú bí òbí tó jẹ́ wípé wọ́n so pàǹpá pọ̀ wípé ó yá ọmọ ilé ọkọ tó lọ ṣùgbọ́n gbà tó máa débẹ̀ ló wò wípé ibo la darí mi wá sí kí ni mò ń ṣe ń bì í òun ló fa irú ìṣẹ̀lẹ̀ tó wáyé yẹn ọ̀rọ̀ tá a dẹ̀ ń wò yìí àìmọye ibi ló lè mú wáyé àìmọye ìbànújẹ́ ló lè tinú ẹ̀ jáde Hmm. nítorí wípé n tí ò bá wùyàn láti ṣe n tí ò bá tẹ̀yàn lọ́rùn even bí ọmọ gan bá ló tẹ̀hún lọ́rùn nígbà míì òbí àgbé kalẹ̀ àfòyeye ọmọ ọdún mọ́kàndínlógún ah, ibi míì wà o tó jẹ́ wípé wọ́n lè ní irú ẹ̀ ti tó lọ lé ọkọ hmm. ṣùgbọ́n tó bá máa lọ lé ọkọ irú ẹni wo ló yẹ kó fẹ́ ẹ jẹ́ ká wò ó ṣojú bẹ́ẹ̀ lẹni tí ó fẹ́ yẹn tá a ti. Hmm thirty five. sí ọmọ nineteen years how many years difference ló wà láàrin yẹn ẹ jẹ́ ká wò ó òun ló mú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tó mu wáyé báyìí ní ìsìn bóyá wọn á wọ́n fẹ́ rán ọmọ yẹn lẹ́wọ̀n àbí wọ́n fẹ́ pa á àdánù ta ló jẹ́. Hmm. ibi tí èèyàn bá ti ń ṣe nǹkan ní ọ̀nà àìtọ́ àti ní ọ̀nà bí ò ṣe bá ọkàn Ọlọ́run mu kò sí bó ti wù kó rí mo ti sọ lẹ́ẹ̀kan àbámọ̀ ló máa kẹ́yìn ẹ̀ hmm. nítorí wípé kò ń ṣe nǹkan tó tinú ọkọ̀ ọmọ yẹn wá kì í ṣòun ni wọ́n ṣe fún rárá rárá ńgbà tó dẹ̀ ti béèrè fún ìkọ̀sílẹ̀ ṣe ló yẹ kán fọwọ́ sí kí ọkùnrin yẹn ńgbà tó para ẹ̀ nísìn ṣó lè fẹ́ ìyàwó lọ́nà ọ̀run hmm. tó bá ti fọwọ́ sí kọ́mọ yẹn kó padà síbi tó ti wá bóyá wọ́n fi gbowó lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan hmm. pé ọ̀pọ̀lọpọ̀ òbí bóyá ọwọ́ wọn kò tó ẹnu bó ti tọ́ àti bó ti yẹ wọ́n fi ọmọ tán ní pé à kàkàkà láàrò bọ̀ tẹ́ hmm. nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ yóò lù ú gbàǹjo ni wọ́n sọ ọmọ di nǹkan tí ó jẹ́ wípé wọ́n lè ṣe bó ṣe wù wọ́n bọ̀ tó yẹ kán gbà fọmọ yẹn pé ó yá kíní yóò tẹ́mọdé yìí lọ́rùn yẹ kó padà ìgbà yẹn ọkùnrin yẹn ìbá wà láyé tá bá fìyà jẹrú ọmọ yẹn ìjọba yẹn jẹ̀bi o mo sọ̀rọ̀ láti sọ hmm. nítorí wípé ihun tó kọ́ béèrè fún yẹn ni wọn ìbá ṣe fún kò mọ ọ̀nà tó lè gbégbà mọ́ kò mọ bó ṣe lè bọ́nú ìdè tó wà hmm. òun ló jẹ́ kó wo ọ̀nà wípé tọkùnrin yìí bá fẹ́ kan kú àjọ náà àbáyọ fóun hmm. sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀. Hmm. Eh, ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ eh, Dr. Olówóníyì ẹ̀yin gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọnìyàn nínú ẹ̀tọ́ àwọn èwe lábẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ jèsín ojú wo lẹ́yìn fi wo ìṣẹ̀lẹ̀ yìí torí ìpínlẹ̀ Adamawa ló ti ṣẹlẹ̀ ojú wo lẹ́yìn fi wò lábẹ́ ẹ̀tọ́ ọmọdé lólẹ̀dẹ̀ Nàìjíríà àti lágbàáyé. ẹ ṣe bí àpẹẹrẹ kíkan mesh dárúkọ one of the state bíi Ondo state láti lè yẹ ọmọ kúrò nínú child marriage àwọn náà ti ṣe òfin tiwọn. ní ìpínlẹ̀ Ondo. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ṣe òfin tiwọn láti lè fi hàn pé àwọn náà fara mọ́ because ìgbà kan wà tí UN ti àpapọ̀ àwọn orílẹ̀-èdè àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n ṣe which we call convention tán pàdé láti ṣòfin lórí ẹ̀ nàìjíríà sì jẹ́ni tó nípa níbẹ̀ hmm. bọ́n sì ṣe ṣé àwọn náà gbé tiwọn wá wọ́n fàyè gba state kọ̀ọ̀kan láti key láti wọnú irú àwọn nǹkan wọ̀nyẹn àwọn náà gba tí wọ́n ṣe tiwọn Ondo state ti ṣe tiẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo láwọn state kan wà tí ò ti ṣe àìṣe yẹn ni òfin òfin yẹn lágbára púpọ̀ hmm. oníkàkùn wa ń ṣe eléyìí tó wù gẹ́gẹ́ bí n tiẹ̀ sọ ṣe rí lábẹ́ òfin ọmọdé must be every child wọ́n gbọ́dọ̀ wà protected ààbò gbọ́dọ̀ wà lórí wọn then there must be parental guide guide ìyẹn ni pé ààbò àti ìdarí látọ̀dọ̀ òbí and every guide tó jẹ́ ààbò látọ̀dọ̀ òbí must not be coercive pé tipátipá once it's against the way because you have to do something to study láti ṣe bí ọmọ ẹ ṣe wà kí lọ́jọ́ orí ẹ̀ ọmọ mi gan tí à ń sọ yìí gan pé twenty two twenty three wọn ò tí ì mature. torí gbà mí you have to bí tọmọ bá fẹ́ ṣiṣẹ́ nísìnyí a máa pe kíní kan ní strength sporting yẹn ni pé à ń wo ibi tí ọmọ yẹn lágbára sí hmm. láti lè ṣe the same thing mọ́rẹ̀ when you have to look at pé the level of maturity emotional maturity psychological maturity àti àwọn kankan bẹ́ẹ̀ even financial maturity èèyàn á wò ó ọmọdé ò lè láṣọ bí àgbà kó lákìsà bí àgbà hmm. àwọn àgbà rere nìyẹn o <laughs> tí mi sọ so tí wọn sọ ni pé òótọ́ lábẹ́ òfin kò sófin tó fààyè gba ìpànìyàn hmm. because when you get to the court of law ohun tó wù kó o ṣe o ṣe àbó o ṣe kí lòfin sọ hmm. kíní kan dẹ̀ wà tó pé adẹ́sí tí wọ́n máa ń pè ní tí under ọmọ bíi under under duress tọmọ fi misbehave and maybe as a result of immature mind ọmọ tí ò mọ nǹkan kan tí ò mọ tó ń jẹ́ gbéyàwó hmm. nígbà tá ẹ bá fi pamọ́ a kàn wò pé bí áfíìmù tán ń jà nínú tv kó ń gun lọ́bẹ̀ jáde kó mọ́ abá tiẹ̀ lọ. Hmm. so how old is nineteen even if you have graduate tó jẹ́ graduate ọmọ nineteen does this show maturity ó lẹ́sẹ̀ wò ń gbà nígbà tó wọ́n fẹ́ ṣèdánwò ìjọba ti fi àyè sí wípé tọ́mọ bá pé ten years kò gbọ́dọ̀ ṣe common entrance. Hmm. torí àwọn òbí bẹ̀rẹ̀ sí push ọmọ push ọmọ wọn wá push ọmọ ọmọ sixteen years fifteen years that is why I say Nigeria Nigeria makes law i'm very sorry ẹ mọ̀ bínú pé mo ṣe é fòyìnbó hmm. ìjọba ń ṣe òfin hmm. lọ́nà míì àwọn la tún ń da gbogbo ẹ̀rú hmm. a ní pé ọmọ gbọ́dọ̀ dé ọjọ́ orí báyìí kó tó di pé ó graduate àwa náà la tún celebrate young graduate mm. young graduate is saying that ọmọ fifty and say ọmọ sixteen years who is a graduate degree holder graduate of law then ẹ jẹ́ ká calculate yẹ ìjọba ní pé wọn gbọ́dọ̀ kọjá ten years that ten years if you are not up to ten years o gbọ́dọ̀ ṣe common entrance sí iléèwé girama. Hmm tó bá máa gbé wé five years tó bá máa pé sixteen ló tó lè ṣe waec bí bẹ́ẹ̀ fifteen fifteen and sixteen now ẹ wá sọ fún mi ọmọ tó ṣe jáde ní fifteen sixteen grammar school bóun ló ṣe ṣe four years course seven years course bíi medicine tàbí law tó dẹ̀ wá di sixteen seventeen years graduate in law graduate in medicine are you hearing me hmm. bóun lẹ ṣe wá ṣe nígbà táwa ti bá ṣe bẹ́ẹ̀ yẹn by the time tọmọ yẹn bá mọ̀ de pé i am sixteen years seventeen ni mi ọmọ ọdún mẹ́tàdínlógún mo ti graduate mo tó lọ lé ọkọ hmm. Hmm. because he is a graduate so then academic maturity is different from matrimonial or marital graduate uh, level or what do you call it uh, maturity. Hmm. ó yàtọ̀ so ọmọ tó yẹ pé tẹwa lọ fipá mú tó lọ fẹ́ ọmọ thirty five years hmm. ó wo dísà pé tá a bá yọ ọ́ dáṣe plus and minus eléyìí mọ̀ tó bàbá mi hmm. now ìwọ fẹ́ bẹ̀rẹ̀ sí í rúlu ẹ̀ bí ọmọ òun àwọn àwòkọ́ kò rí bẹ́ẹ̀ láàrin dáàdi àti mọ́mì so tó kẹyẹ ni pé ohun tó mọ ṣe nítòótọ́ kò dáa hmm. but let's try to trace it wọ́n ní amúkun ẹrù rẹ̀ wọ́ ó ní ẹ̀wò sàlẹ̀ wọ̀ when a child tí ọmọ bá tá a bá ti fipá mú ọmọ láti ṣe tó lòdì sí ìṣẹ̀dá because it's against the nature hmm. tó lòdì sí ìṣẹ̀dá ọmọ yìí máa máa behave against the nature. ẹ ṣeun àlejò wọjú òní tìyín ẹ ẹ̀yin èèyàn gidi tí ẹ ń gbọ́ wa káàkiri àgbáláyé ìkànnì Kaftan TV Yorùbá náà lẹ ti ń gbọ́ wa tí ibi tí a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ẹ jẹ́ ká kọjá lọ sí òkè lọ́hùn náà mm. nígbà tí a bá padà dé <laughs> àwọn àlejò wa wọ́n mọ̀ yanjú ọ̀rọ̀ ọ̀hún dáadáa à ń padà bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ̀ ń gbádùn àwọn àlejò wa láti àtàárọ̀ <laughs> hmm, bàdẹ̀ ti ṣe fi tó yín létí ìgbéyàwó láàrin ọmọ wẹ́wẹ́ mm, àti ìgbéyàwó pẹ̀lú àwọn ìwé àwọn ìwé àwọn mọ̀jẹ̀sí mm, mm. àti àgbàlagbà oríṣiríṣi la kún gbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹsẹ̀ náà dàpọ̀ mọ́ tèrò ni kí náà ṣe orílẹ̀‐èdè nàìjíríà nìkan bó ti ń ṣẹlẹ̀ lórí nàìjíríà náà ló ń ṣẹlẹ̀ ní àwọn ìlú mìíràn káàkiri káàkiri àgbáyé bá ti ṣe wàyí a àwọn àlejò abẹ́ ti ṣe mọ̀ a ní eh, olówó ní Sunday àti evangelist Grace Adamson tí wọ́n ti ń bá wa ṣe kí ni tí wọ́n ti ń bá wa yànnà náà ọ̀rọ̀ wa láti àárọ̀ hmm, ẹ kú ìjòkó mọ́mì mo fẹ́ béèrè ìbéèrè kan àwọn àgbàlagbà kan wà tí wọ́n fi ipá bá ọmọ kékeré wọ́n fi bá wọn lò pọ̀ àwọn mọ̀jẹ̀sí tí wọ́n máa ní hmm, àwọn ti ṣàgbàlagbà àwọn ti ṣe ègbé tó tí kì í ṣọmọ kékeré bọ̀tẹ́yẹ́pọ̀ ti yàtọ̀ wọ́n wá fẹ́ ṣe màjèsí kí lẹ́yìn rí sí yẹn ẹ ṣe olóòtú hmm. kọ́lá ń ṣàánú. àmín. ẹni tí ò dá ò dá. bẹ́ẹ̀ni kò lórúkọ méjì. kò dá ló ń jẹ ẹni tí ò dá ló ń jẹ. bẹ́ẹ̀ni. Hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí òwe tí bàbá wa pa lẹ́ẹ̀kan wípé amúkùn tó gbẹ́rù sórí kan sọ pé ẹ̀rù owó tó sọ pé òkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin àgbà tó ń fipá bá ọmọ wẹ́wẹ́ tó fi ń bá wọn lò pọ̀ hmm. iṣẹ́ wà ń bẹ̀ ó ní bó ṣe ń wáyé hmm. ó ní bó ṣe ń wáyé èmi náà bímọ mo lọ mà mo dẹ̀ wà láyìíká àwọn eré àìbì mo dẹ̀ láwọn èèyàn tó yí mi ká ẹ jẹ́ kí àwọn ọmọ wa àtàwọn òbí ká kíyè sára hmm. ká hmm. kíyè sára ok obìnrin míì wà nílé ọkọ ó tiẹ̀ ó ṣẹlẹ̀ tí mo mọ̀ ni ọmọ ẹ̀ ló ń gbóúnjẹ lé lórí pé kó lọ gbé fálè ọmọ bíbí inú ara rẹ̀ ọmọ bíbí inú ẹ̀ obìnrin ló ń gbé oúnjẹ lé lórí pé kó lọ gbé fálè ìgbà tálẹ̀ dẹ̀ wo wípé ó débì kan kò lo ìyá mọ́ hmm. lóun nìkan mọ́ ó tún kí ọmọ mọ́lẹ̀ hmm. lóòótọ́ òbí ẹ̀ẹ́bí ọkùnrin yẹn ni ṣùgbọ́n ta ló jẹ̀bi jù. Hmm. ok another thing ni wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin bàbá tó kì ọmọ mọ́lẹ̀ tó fẹ́ àti ọmọ ọmọ mi ìgbà pé ah, ẹgbẹ́ bàbá òun ni alọ́dọ̀ ẹ̀ dádì ẹ̀ fún mi lówó hmm. dádì mi ò ní kinní kan <laughs> ó ti gbàgbé wípé ìjọ kan lòun máa san gbogbo nǹkan hmm. gbogbo gbèsè tó jẹ́ lẹ̀ gbogbo nǹkan tó ń gbà tó ń gbà yẹn wọ́n ń sọ ń bì lẹ́ẹ̀kan pé bóyá àgbàlagbà kan fọwọ́ pọ̀ ọmọ lára kinní kan wọ́n lọ́mọ tí ó jẹ́ àṣàmú hmm, kéré báyìí ló ti ń ṣẹnu ṣámúṣámú ó ti rójú olóró sí. Si ọmọ tó bá decent láyé ara ẹ̀ bó ló ṣe rí sí okúnlẹ̀ òkè àgbà ó dìde ń bẹ̀ kó dẹ̀ bá tiẹ̀ lọ hmm. ṣùgbọ́n ọmọ tó kúnlẹ̀ òkè yàn tó ti padà wá òun lọ níwájú ẹ̀ òun lọ lọ òun lọ bọ̀ hmm. ó ń retí nǹkan kankan ìgbà tó bá yá kì í ṣe ti ń retí lábàpàdé hmm. mo fẹ́ ká kíyèsí dáadáa èmi ní ọ̀rẹ́ dáàdì mi tó wá rí ìgbà tí mo wà ní primary two is something I cannot forget in my life. Hmm akitó báyìí tó gbé mi sókè kó gbé mi sílẹ̀ báyìí ló fọwọ́ tọ́ mi lọ́mú hmm? ìfọ́ tí mo fún straight. Hmm? ẹ ṣì wà ní primary two ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. ẹ wo ó dúró lórí bí kálukú bó bá ṣe ń rìnrìn àjò ayé ẹ̀ ọmọdé mi ìdẹ́ ìwà kò rẹ́gbẹ́ ẹ̀ bá ṣeré hmm. kò rí sẹ́ẹ̀gbẹ̀rẹ̀ ẹni tó jẹ́ tó jọ jẹ́ sẹ́ẹ̀sì kan ní kó lágbé ẹ̀ lè rí láàrin wọn àárín ọkùnrin àárín àwọn tó jù ú lọ àárín àwọn tó jìnnà sí hmm. la máa ṣe eré dìdìrìn hmm. àwa òbí kí là ń wò hmm. kí là ń ṣe lórí nǹkan wọ̀nyí kò dá o fàgbà tó mú ọmọ kékeré tó kì í mọ́lẹ̀ kì í ṣe tó dáa òun náà igi oró ló gbìn sílẹ̀ dánwọ́ ọmọ tiẹ̀ ṣùgbọ́n ọmọ náà ìyá ká wo iṣẹ́ tó yẹ ká ṣe ká mo ṣe lákòókò. ẹ ṣe ìyá wa ojú òkùnkùn ní tìyín eh, ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ Dr. Sunday Olówóníyì torí orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè tó lófin ni a máa ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó paniláyà láàrin ìlú bí ká gbọ́ pé bàbá kan ó fipá bá ọmọ rẹ̀ obìnrin láṣepọ̀ hmm. ní lọ́ọ́lọ́ yìí tí ò tí ì jìnnà ọmọ kan ló kọrí ságọ́ ọlọ́pàá tó lọ́ọ́ fi bàbá rẹ̀ sùn àwọn ọlọ́pàá pé nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́rìnlá ni bàbá tó bí òun tó ti ń bo òun mọ́lẹ̀ hmm. pé gbólóhùn tó sì sọ tó pè ńgbà náà bí èdè ní pé wò ó jẹ́ kí n máa lò ọ́ láti inú ilé kó má jẹ́ pé àwọn ará àta hmm. ni ó bẹ̀rẹ̀ sí ń lò ọ́ láti ta hmm. nígbà tọmọ wa pé ọmọ ọdún mẹ́rìndínlógún nílọ́ọ́lọ́ yìí fúnra ọmọ ló kọrí ságọ́ àwọn ọlọ́pàá láti lọ́ọ́ fẹjọ́ bàbá rẹ̀ sùn ọlọ́pàá irú ìṣẹ̀lẹ̀ yìí ojú ò lè fi wò gẹ́gẹ́ bí ẹni tó mọ ojú òfin nílẹ̀ nàìjíríà. Hmm, ẹ ṣe àtọkùn ẹ nínú tí ẹ bá wa sọ yìí mo sọ lẹ́ẹ̀kan mo ní a gbọ́dọ̀ kọ́kọ́ wò ó ohun méjì ìbí ọmọ àti àyíká ọmọ hmm. olùlẹ́ẹ̀kan mo ní nature and nurture. and nurture. torí tẹ bá wo ọmọ tó lọ rìpọ́ọ̀tì yìí hmm, tá a bá wà díẹ̀ àwọn kan ló fi nǹkan kan tó létí. tó sì ní gbẹ́rẹ́ pàkọ́. Hmm. torí pé tí ò bá ti sí information ayé yẹn máa ń wà deform ni. Hmm. na ohun kankan tí mo fẹ́ kà mọ̀ ni pé èkejì àtọmọ àtòbí ló yẹ ká máa fún ní ẹ̀kọ́ tó péye inú àtàwọn bá ti rírú irú ìṣẹ̀lẹ̀ wọ̀nyí àwa máa ń jà torí ẹ̀ gidigidi lọ́nà tó bá òfin mu tá a bá ti gbọ́. Mm wọ́n máa ń ká wa lára a sì máa ń make sure pé òfin fi ẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀ hmm. torí silently by àwọn ọmọ kan wà wọ́n ń jẹ ìyà wọn ò lè sọ síta hmm. in fact àwọn ọmọ tó ti wà abused they are in millions by mm. research wọ́n lé wọ́n pọ̀ kì í ṣe more than five millions tí wọ́n ti wà abused and lára wọn ti ṣe pé wọ́n ń dákẹ́ kú lọ ni hmm. àkọ́kọ́ ó lòdì sófin that is my ìparí ọ̀rọ̀ mi nìyẹn ṣùgbọ́n ká gbọ́ eléyìí every parent ló gbọ́dọ̀ mọ̀ pé each child ló ní right to privacy. Hmm. privacy yẹn is not without parental guide o. Hmm, hmm, hmm, a gbọ́dọ̀ pin èkíní ó ní ọjọ́ orí tó máa dé tí bàbá sún mẹ́yìn díẹ̀ bẹ́ẹ̀ ni torí mo gbọ́ lẹ́nu bàbá kan ọmọ tó ti ń lọ sí bíi fifteen sixteen ó ní èmi ni mo máa ń ra underwear fún ṣe gbogbo ẹ̀ mo rubbish lélẹ̀ you cannot be as close to your daughter kó o close sí mọ́ kọjá mọ́mì. Hmm. nínú ẹ̀kọ́ tèmi kọ́ nípa ọmọ àti tí mo mọ̀ hmm. tí ọmọ bá wà ní bedroom ní balùwẹ̀ tó ń wẹ̀ ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ sọ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yọjú wo ọmọ tọmọ wa ti délé yàtọ̀ sọ́wọ́n ọmọ two three four five tí à ń tàn òbí ń wẹ̀ fún hmm. ọmọ tó ti ń wọ tíìn tó ti jóbìnrin ẹ má sì wá gbàgbọ́ kò ń ṣobìnrin nìkan ni ìbálòpọ̀ yìí ń ṣẹlẹ̀ sí o méjèèjì ló kọrí sí o eh, eh, ìwádìí sọ fún wa pé tàwọn obìnrin yẹn wọ́n ní mm. larger percentage ju ti ọmọbìnrin because ara àwọn àgbà obìnrin tó ń fi apikini kún genital genital eh, ẹ̀yà ara ọmọ mm. dé ara àwọn àgbà ìyá obìnrin kan tó yẹ pé wọn ò ní nǹkan mi jù pé wọ́n máa fi ń ṣeré because one, mm. derive for prayer research tiwa àtẹ̀kọ́ táwa kà àti hmm. gbígbà fún ẹ̀tọ́ àwọn ọmọ wọn yẹn hmm. ló jẹ́ kí n mọ sọ tí mò ń sọ yìí. tẹ́ pé iṣẹ́ ibi tí wọ́n ń ṣe nìyẹn ó wá jẹ́ n tó lòdì bàbá tó wá mú ọmọ ẹ̀ hmm, ọmọ bíbí inú ara rẹ̀ tó yẹ kó ló wá gba ìbálẹ̀ ẹ̀ èkíní ègún ni fún náà number one ní àkọ́kọ́ èkejì ṣe rí kí ni result ẹ̀ fún ọmọ ṣe rí ọmọ yẹn wọ́n máa ń wà traumatized ìtumọ̀ ẹ̀ ni wípé wọn ò èkíní wọn á kórìíra ara wọn tán bá ti rántí wọn á máa kórìíra ara wọn hmm. and e, e, ẹ̀kọ́ sọ fún wa wípé ó lè lídìí síta pè ní suicida tó máa para ẹ̀ sọnù. gbígbẹ̀mí ara ẹni. èkejì wọn á ṣe kẹta pè ní hatred to humanity especially man tán bá ti rí ọkùnrin wọn á máa kórìíra wọn. Hmm. tọ́ba wọn mọ tágbéyàwó lọ́jọ́ iwájú kò sí bọ́n ṣe lè ní ìfẹ́ ọkùnrin púpọ̀ because anytime tí wọ́n bá ti rántí ìṣẹ̀lẹ̀ yẹn hmm. number three no trust tó bá bí ọmọkùnrin tàbí ọmọbìnrin hmm. ẹ̀rù á máa bà wọ́n lórí ẹ̀ torí tẹ̀wọ̀n náà ti là kọjá jẹ́ tó bá dọjọ́ iwájú spiritually nípa ti ẹ̀mí táwọn bá kíyèsára in tó ṣẹlẹ̀ sí wọ́n sì ń parapọ̀ àwọn ṣẹlẹ̀ sọ́mọ tí wọ́n bá kíyèsára lọ́nà òfin sì lélẹ́yìn tí wọ́n bá dọjọ́ iwájú tán di lọ́ọ̀yà tàbí human rights activist tàbí àwọn ajàfẹ́tọ̀ọ́ hmm. anytime tí ro ìṣẹ̀lẹ̀ bá wá síwájú wọn hmm. sometimes mo wọn wà a little bit biased. Hmm. bó jẹ́ ẹni nǹkan ló jẹ̀bi hmm. based on experience táwọn ti ní nígbà yẹn òun náà fi náà fi go into that tó bá pé judge ni wọ́n tó bá sì jẹ́ lọ́ọ̀yà ni wọ́n they don't want to hear any other thing. wọ́n fi kara mọ́ ìkanra táwọn ti là kọjá ó túmọ̀ sí pé we have to consider ti n tó kọjá past present and the future nípa kínní yìí òbí wa gbọ́ ẹ̀yin bàbá àtìyá tẹ́ wá ń ṣerú eléyìí ègún ọlọ́run ń bẹ lórí yín o hmm. èkejì ìṣẹ̀dá àwọn ọmọ wọ̀nyí bíbélì sọ̀rọ̀ kan ó lè tó bá ṣe nǹkan wọ̀nyí sáwọn ọmọ wọ̀nyí tó mọ̀ wọ́n wọ̀nyí kọ sílẹ̀ hmm. ó ní òsàn ká so ọlọmọ lọ́rùn kájú sínú òkun jẹ́ tí wọn tọ́lọ́run sọ nípa ẹ̀ hmm. tí pati òfin òfin ìjìyà ńlá wà fún tẹ́ni ń lè ṣẹ̀wọ̀n títí because tó bá tẹ̀tí wọ́n á ṣe dáadáa tó wá lọ bọ́ sọ́wọ́ adájọ́ hmm. obìnrin ó ti mọ̀ pé wọ́n á fi okùn láwọn ẹ̀wọ̀n fún òun ni táwọn bá sì gbọ́rú ẹ̀ we know what to do about it. ẹ ṣeun bàbá wa ẹ eh, eh, eh, jẹ́ kí n béèrè ìbéèrè kó tó di pé ẹ á mọ dìgbàdì ẹrù wa lórí ètò fún tòní nígbà kan ní orílẹ̀-èdè nàìjíríà a gbọ́ wípé ẹ̀ẹ̀kan náà wọn sínétọ̀ tó jẹ́ sínétọ̀ orílẹ̀-èdè yìí hmm, sínétọ̀ yẹ̀rìmọ́ Sani Yerima tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Samfara ń tẹ́lẹ̀ rí pé ó fẹ́ ọmọ ọdún mẹ́tàlá wá sí orílẹ̀-èdè Nàìjíríà hmm, ìwé ìròyìn Premium Times ó gbé e náà pé ó fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan náà a gbọ́ wípé nílé ìgbìmọ̀ asòfin àgbà lókè l'Àbújá wípé wọ́n dá a lábàá pé kí wọ́n lè máa ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn màjèsín tí ọ̀rọ̀ náà tó dogundọdẹ tó dáa pọn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń ké gbàjarè àgàgà àwọn obìnrin ìyá ọlọ́mọ tí wọ́n ké gbàjarè tẹ́bi pé ní ìpínlẹ̀ Ondo àwọn obìnrin wọṣọ dúdú wọ́n wọ́de lòdì sí ìgbéyàwó pẹ̀lú àwọn ìwé wẹ̀ẹ̀rẹ̀ ojú wo lẹ fẹ́ fi worú ìṣẹ̀lẹ̀ yìí ká máa gbọ́ wípé àwọn tó nífọ̀n tó léèkán àwọn tá a wù gẹ́gẹ́ bíi adarí tá a tún máa bá wọn nínú ntí òfin orílẹ̀-èdè tí ò fi bẹ́ẹ̀ lọ́wọ́ sí àlàyé wo lẹ ṣe ń pa rẹ̀. ẹ ṣe ṣẹlẹ pé mo ti sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan hmm. mo ní kí làwọn ìdí tó ń fa nǹkan wọ̀nyí tẹ́nìyàn kan bá ti dépò kan tó ti jẹun yóò tán hmm. ní tí ó bẹ́ẹ̀ ń kù ni ó máa wá kiri àwọn tó wà nídìí kì í ṣe gbogbo wọn tá a bá ti sọ̀rọ̀ ká máa yan àkọ́kọ́ ẹni tó lọ sílùú òkèèrè tàbí ìlú tó lọ fẹ́ ọ̀ndà éèjì wa tó sì mọ̀ pé ọmọ ọmọ ọmọ ń wọrú ó dórú éèjì eléyìí nàmbà wa ó ti mọ̀ pé nǹkan ẹ̀sìn àti ẹ̀gàn ni hmm. inú mi ti ẹ̀dùn pé títí di òní òfin wa ṣì ń takò bó tiẹ̀ jẹ́ pé èṣù fẹ́ gbé àwọn kan wọ̀ láti pé wọ́n sọ́dọ̀fin tábà bá sì ti di òfin wàhálà dé hmm. Hmm. torí tófin bá ti wà ń bẹ̀ tá ti fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ kò sí ní ta ẹ́ rí i pé àti ìṣẹ̀lẹ̀ gan amọ̀ntàn forí kó àkọ́kọ́ ó jẹun tó burú tí aṣòfin bá ń gbé ìgbésẹ̀ láti rí i pé òun sponsor bíìlì kan tàbí kò ń gbé àbá kan jáde nílé ìgbìmọ̀ àbí èyíkéyìí kó di òfin kí àgbà mọ ó jẹ́ ń tó lòdì òfin orílẹ̀-èdè yóò fọwọ́ sí tọlọ́run ò sì fọwọ́ sí òun la ṣe ń sọ fáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin náà ẹ lọ ẹ̀ náà ti lọ́ọ́ ti yín kó lè bá ti orílẹ̀-èdè mu pé ó jẹ́ ń tó lòdì fún àwọn àgbà ká mọ̀ fẹ́ àwọn ọmọ jèṣí and iṣẹ́ tá a rán àwọn aṣòfin nìkan gbájúmọ́ hmm. ohun tí ó mú kórílẹ̀-èdè nítumọ̀ kì í ṣe tí ó sọmọdé ẹni ìbànújẹ́ hmm. tọmọ ò ní lè tẹ̀síwájú lọ́jọ́ ayé ẹ̀ hmm. kò sí ní tá ẹ fẹ́ ṣe fọ́mọ ju pé ẹ fẹ́ tẹ́ ìfẹ́kùfẹ́ ara yín lọ́rùn ni hmm. because ẹlòmíì ti wò pé i just want to satisfy my urge and that's just the purpose hmm. so kò ṣe n tó dára kò sí kan tí mo fẹ́ sọ ó lòdì sófin kò sì dára kò ṣe gbọ́ létí. bí ẹ ti tẹ́lẹ̀ kan hmm. fẹ́ jẹ́ ká sọ ilé kó tó di pàtì ẹ̀ pa ẹ sẹ́lẹ̀ kan wọ́n ní ẹni pé kì í ṣe àwọn obìnrin nìkan ni ó ni ó wà nírú tó larú ipò yìí kọjá irú ipò yìí kọjá ó tiẹ̀ mú mi rántí nígbà kan nígbà tí arábìnrin kan bí ọmọ ọdún bí a thirty five tó fẹ́ ọmọ ọkùnrin thirteen years old tí wọ́n dẹ̀ ṣègbéyàwó hmm. eh, tí wọ́n dẹ̀ sọ pé eh, àwọn nífẹ̀ẹ́ ara àwọn o eh, làwọn ṣe ṣe ìgbéyàwó <laughs> mo dẹ̀ ti rí mo ti rí ibi tí ọkùnrin bíi méjì sí mẹ́ta tí wọ́n ti a ti sọ̀rọ̀ débi kan hmm. tó wá di pé ẹ má ti mọ̀ ní bọ́dé sọ̀rọ̀ pé wọn kì í fẹ́ sọ̀rọ̀ yẹn tó bá ti dibẹ̀ tí wọ́n ti ní bí àwọn àtàwọn wà kékeré o nígbà kan ní sígbà kan bóyá mọ̀lẹ́bí wọn kan ó máa ń bá wọn ṣe eré tí kò tọ́ tí kò tọ́ lọ́mọkùnrin hmm. ẹ mọ̀ pé bí gbogbo yẹn bá ṣe máa ń wojú ọmọbìnrin ọmọbìnrin ọmọbìnrin làwọn èèyàn máa ń fojú sí máa fẹ́ jẹ́ kí ẹ ẹ̀wọ̀n pé àwọn kékeré ọkùnrin náà lè máa wò káwọn náà pé àwọn àti ẹ̀ sọ̀rọ̀ nípa ti àwọn mọ́mí ẹ̀yìn ni mo fẹ́ dá rí ọ̀rọ̀ kẹ́ bá wa fún wọn ní àmọ̀ràn kẹ́ fún àwọn òbí lámọ̀ràn bọ́n ti ṣe lẹ́ kọ́ má fojú sára ọmọbìnrin hmm, nìkan o hmm, hmm. ṣùgbọ́n kí wọ́n má yọ ọmọkùnrin náà lẹ́yìn kọ́ má yọ sílẹ̀ nínú àmọ̀ràn kí wọ́n lè fáwọn ọkùnrin náà lámọ̀ràn ló bọ́n ṣe lè máa kí wọ́n kí wọ́n lè bá ọmọ bá àwọn òbí wọn sọ̀rọ̀ lórí tí ó bá ṣe wọn yálà ní iléèwé ó lè jẹ́ ilé ń gbà mí bóyá ara mọ̀lẹ́bí tó wá kí wọn tó jára tán lórí ọkùnrin ni kò sí tí yẹn lè ṣe hmm. tí ara ọmọ tó wà ní tọmọ tó wà nílé ẹ̀kọ́ gíga n tó wá tó ń ṣe tí ò dà pẹ̀lú ọmọ tó wà ní jẹsẹ wọn tí ó ti jàǹbá ọmọ sínú. Hmm. tọmọ ò ní hmm. ẹ bá wa fún àwọn ará ilé wa ní ìmọ̀ràn ọlọ́run á ràn yín lọ́wọ́. àmín. bẹ́ẹ̀ ṣe ń ronú kí tẹlòmíì dá ti yín ò ní bàjẹ́. o àmín o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń lorú ẹ̀yìn ní ohun tí èmi fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa mọ̀ ni wípé òbí ní iṣẹ́ púpọ̀ láti ṣe. òbí ní iṣẹ́ púpọ̀ tí wọ́n ṣe láti ṣe. Hmm. ọ̀pọ̀lọpọ̀ òbí ló neglect iṣẹ́ ẹ̀ hmm. wọ́n à ṣiṣẹ́ wọn lórí ọkùnrin ni o lórí obìnrin ni. tí ó bá jẹ́ wípé irú ọ̀rọ̀ tí mo sọ ń bí ìwẹ́rẹ́ mo mọ iye ìgbà tí mo ti sọ lójú àwọn ọmọ mi. Hmm. ẹ mọ̀ yín pé wọ́n ní bí ọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá. Mm, àrọ́bá sì ni bàbá àtàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn mm. ìlàkọjá púpọ̀ àwa òbí gan ló ti la àwọn nǹkan tá à ń sọ ìkọjá. Mm. mo mọ iye ìgbà tí mo ti ní ìrírí pé wọ́n ń rèpò èèyàn lọ́mọbìnrin ah, ah. fúnra lára mi tí mo bá ti kùnà tí mo kú ẹnu láti bá àwọn ọmọ mi sọ̀rọ̀ lórí àwọn nǹkan yẹn ó túmọ̀ sí wípé mi ìfẹ́ kán ní ọ̀nà àbáyọ lọ́jọ́ tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá dé bá wọn. a ní iṣẹ́ púpọ̀ kì í ṣe fún ọmọbìnrin nìkan gbogbo wa ló ń gbọ́ ròyìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ṣé bí ọ̀pọ̀lọpọ̀ náà sọ àwọn ọkùnrin tó jẹ́ wípé wọ́n sọ pé ẹ̀yìn náà ń gbà wọlé sí wọn lára. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a rí eléyìí tó sọ pé òmùṣù ẹ̀ bàjẹ́. bẹ́ẹ̀ni hmm. oríṣi onírúurú. nígbà tí àwọn òbí bá ń gbọ́rù nǹkan wọ̀nyẹn kì í ṣe pé ká gbọ́ fọ̀ gbígbọ́ sake. Hmm, hmm, ó nílò ká máa bá àwọn ọmọ wa ká máa bá wọn sọ̀rọ̀ then obìnrin míì máa kò kí ẹ̀ kò sẹ́ni tí omi fọmọ lẹ̀ fún hmm. tó bá ti lọ láàárọ̀ mọ́tẹ́ mọ̀ ń pa ni ó fi wọlé lóru. náwọn hmm, aago kéékèèké. Hmm. kò mọ bí ọmọ ẹ̀ rìn sí. ọlọ́kùnrin ni wọ́n ibi wọn rí tí wọ́n lọ àìlòmíì á sọ pé kíní gbọ̀n ni ọlọ́run ní màá wo máa wéré èdè tá a máa lò fọmọ tó bí nìyẹn so ọmọ ẹ̀ ọkùnrin mo ní ẹnìkan nígbà kan <laughs> mo máa ń ṣọ́ àwọn ọmọ mi ọkùnrin lọ́dọ̀ ẹ̀ ni hmm. obìnrin ni àgbàlagbà dẹ̀ ni hmm. ṣùgbọ́n ọlọ́run pe àkíyèsí mi sí wípé kí n ṣọ́ ẹni hmm. àkókò kan wà tó ní kọ́ ọmọ mi kan wá gbé lọ́dọ̀ mo rẹ́rìn ni torí wípé ó dàbí pé ọlọ́run jẹ́ kí ó di mímọ̀ fún mi pé ó ní tó fa iye àwọn ọmọ kéékèèké yẹn ṣe àwọn èèyàn kan wò wípé bóyá ìbàjẹ́ ara lásán kì í ṣe bàjẹ́ ara lásán o hmm. ibẹ̀ lọmọ mi ti sògùn ayé ẹ̀nu hmm. ó bá láyé wa ni hmm. a rú rú rú a kàwé wàá máa wọ ẹnu ọmọ ẹ pé ah, ọmọ ló ń sọ ìbò kò sí nǹkan kan tí ó fa ayé ẹ̀ ṣe nítorí wípé wọ́n ti gbọ̀nà míì wọ́n ti gbògo ayé ẹ̀ sọ́yìn a gbọ́dọ̀ kíyèsára ká bójútó ọmọ lọ́mọdé àtọkùnrin àtobìnrin ká bójútó wọn then àwọn experience àwọn kan tá à ń gbọ́ àwọn ìlàkọjá wa ẹ má jẹ́ a wípé kọ́ ọmọ má gbọ́ sí i. Hmm. ẹ jẹ́ kó gbọ́ káwọn náà ní ọgbọ́n kan tàbí òmíràn ká hmm. máa kọ́ láti bẹ̀ jáde. Hmm. ẹ ṣe ìyàwó ojú òní tì yín ó dáa wọ́n ti ń ṣẹ́jú sí wa lókè nílé agbára lọ́hùn pé ká máa palẹ̀ ètò ìmọ̀ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ dr olówó ní Sunday kó tó di pé a máa dágbére lórí ètò fún tòní gbogbo ọkàn tí wòran wa lóde àgbáyé yìí kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún gbogbo ojú tí ń wò wá. ẹ ṣe ohun tí mo ní sọ ni pé gbogbo òbí ẹ jẹ́ ká kíyèsára ẹ á pè kínní kan ní parental advocacy ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kí a sì máa gbìyànjú láti jà fún ẹ̀tọ́ ọmọ yìí nígbà gbogbo bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ kíyèsára gbogbo ohun tí ó yẹ kán ṣe ibi tán rìn sí. Si lágbára ọlọ́run lórúkọ jésù a ò ní í ṣe ọmọ tọ́ a ò sì ní kábàámọ̀ lórí ọmọ ẹ̀hún yà àgbà náà tí jẹ́ pé ọmọdé lọ̀rọ̀ yín kàn fún gbéyàwó mm-hmm. ẹ kíyè sára kí ẹ sì fi òpin sí gbogbo ẹ torí pé ẹ̀san ń bọ̀ lórí yín. ẹ ṣeun ojú òní tì yín ìyá wa a máa yín látẹ̀ǹkan o ẹ kú òun látẹ̀ǹkan gbogbo ẹ̀yin èèyàn mm. wọ́n ní kèédú pọ̀ ṣókí báyìí ẹni ọbẹ̀ oge bólúwa bá fẹ́ lórí ètò gbàgede ìlú yìí lọ́sẹ̀ tí ń bọ̀ á jọ gbádùn ara wa dáadáa lórí ètò yìí o níbi tá a fi mọ lónìí nù ẹ àwọn àlejò wa tí ó dé wa lónìí àwọn náà lẹsí ń gbọ́rọ̀ lẹ́nu wọn látẹ̀ nǹkan Dr. Olówóníyì Sunday tí wọ́n jẹ́ ààrẹ fún Forum for Human Rights Defence lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àwọn mọ̀mọ́ wa eh, ajínrere ni wọ́n Evangelist Grace Olú Adamson àwọn àlejò tá a gbé wá sílé agbára lónìí nù eh, àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ Mercy ọmọ Ọdúnladé mm. eh, ànímọ́ kẹ́rù wa lónìí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ kan tó ti wà jáde lé agbára yìí. <laughs> àbí o gbogbo ìyára ilé lè ti gbọ́ tí wọ́n ti ń bá wa sọ látàtàárọ̀ Mm. iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn òbí ọmọ mi lọ sí iléèwé ọkùnrin nìkan mm. ọmọ mi lọ sí iléèwé obìnrin nìkan mm. ọkùnrin obìnrin ló ń lọ ọbẹ̀ ẹja máa tẹ̀ wọ́n nú ká máa bí wọ́n tó ń ṣe wọ́n ẹ má jẹ́ ká sọ pé ọmọ mò ń ṣiṣẹ́ mò ń fẹ́ lọ wá bí gbogbo owó ṣe jẹun ni obìnrin e, èmi nìkan ni mò ń tọ́ wọn obìnrin mi nìkan ni mò ń gbọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ èyí tó ń ṣe àwọn ọmọ wa kì í ṣe nítorí òní o nítorí ọjọ́ ọ̀la ni. èmi náà ni ọmọ yín tó pẹpẹ ọmọ yín tó ṣatáṣatá ẹwọn bí mo ṣe máa ń fún yín lágbára elédùnmarè èmi lẹ́ẹ̀mọ́ rí ẹ̀yin náà ni màdẹ́ẹ̀ máa bá èmi náà ni Mercy ọmọ bàbá Ọdúnládé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá jp <laughs> jẹ́ kó mọ̀. ẹ dáa <laughs> ẹ̀yin èèyàn gidi mm. bí ẹ bá fẹ́ ṣe ìpolówó ọjà bẹ́ẹ̀ fẹ́ ṣe ìkéde ẹ fẹ́ ṣe ìpolongo lórí ètò yìí nọmba wa ńlẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ mm. ní ojú òmùmọ̀wòrán yín ẹ̀yin ṣáà ti kàn sí wa gbogbo ntẹ́ bá ń tà gbogbo ntẹ́ bá ń ṣe lọ́fíìsì yín mm. ẹnìkan ní Kaftan TV yóò gbé sí gbogbo àgbáyé. Take it. Okay, okay. Okay. tó <laughs> ó dá gbogbo ẹ̀yin èèyàn gidi tí ń gbọ́ wa lóde àgbáyé tí ń wò wá. Mm ẹja máa fi ṣe lọ lónìí bóyá ẹ fẹ́ ṣe ìpolówó ọjà ẹ fẹ́ ṣe ìkéde ẹ sì fẹ́ ṣe ìpolongo iléeṣẹ́ yín okòwò yín kí lẹ fẹ́ káwọn èèyàn mọ̀ ń pa rẹ̀ nọ́mbà tí ń lọ lójú ìwòran yín yìí ẹni kẹ́ ẹ pè wá sí kò síbi tẹ́ ẹ ti pè wá lágbàáyé tá à ní gbé bó sì jẹ́ orí ìtàkùn agbọ́rọ̀káyé social media ẹ bá wa sọ̀rọ̀ ńbẹ̀ ọjà tá a bá ti polówó níkànnì Kaftan TV Yorùbá yìí àtàjèrè lẹ́ẹ̀mọ́ ta nítorí ètò gbàgede ìlú yìí gbogbo èèyàn ní ń bá wa àwòrán rẹ̀ mm. ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o Cephas Olúwafẹ́mi lèmi ń jẹ́ bàbá tó bí mi lọ́mọ ní ń jẹ́ Akínrodolú mm. èmi ni gbogbo ayé ń pè ní bàbá JP wọ́n máa pè mí lọ́ba àlù kan èmi làkàn ní olóhùn iyọ̀ mm. èmi làkàn ní ikọ̀ olókun ọ̀la ọmọ agbádé gẹṣin orí adé nìran bàbá mi

ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè àmọ́ ah, ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rò ó kàn jẹ́ kí wọ́n ṣe àmọ́ àwọn tó máa ń lò. mọ́tò eh, jóná lálẹ́ kò lè ṣe lọ lẹ́rìn pa àwọn èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. bá a jẹ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú